àwọn ẹni tó ní làákàyè tó làákàyè má sì gbádùn tí orúkọ tí rọ́bọ̀ àmì ìdájọ́ fún wa àyà ẹ̀nàwó láàrin ìlànà ìlọ́wọ́ wọn làwọn ọkọ̀ ẹ̀sìn wa lórí pé kò sí ọba àgbà tó tọ́lá òdòdó jọ́sìn àyàfi ọ̀nà bẹ́ẹ̀ kò sí olúwa nínú yàtọ̀ sí ọ̀nà ọ̀nà àpẹẹrẹ ìdájọ́ tó wà máa wọ gbogbo àwọn ọ̀dọ́ àwọn bá dá àti àwọn ọ̀gá tó ń tẹ̀lé lọ́dọ̀ àwọn àtọ́nà ẹlẹ́dàá wá dá gbogbo ẹ̀tọ́ bá máa lọ́rọ̀ lọ́wọ́ màtá ti pátá bí àwọn ọ̀gá wọn yẹn àmì ni wọ́n jẹ́ wọn lórí gbélé ìlànà. إلا الله ولا رب سواه وسي إله كان tó tọ́ láti fòdodo jọ́sìn yàtọ̀ sí Allah Rob, òun náà ni olúwa òun ló ní wá òun lolówó wa olúwa wa òun lolúwa fún gbogbo nǹkan ìgbà tó ti jẹ́ olúwa fún gbogbo nǹkan lọ́wọ́ pé gbogbo nǹkan míì dídá la dáa. Allahu Rabbul Alamin nìkan ó ní òsì ẹ̀dá ọlọ́ọ̀gá gọ́dá ọwọ́dọ̀ mà ike ọ̀rọ̀ nípa ọlọ́run ó yàtọ̀ sọ̀rọ̀ nípa àwọn ẹ̀dá rẹ̀ ilé ìbáyọ̀ wa apẹ̀rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáwọn onílàákàyè tó o bá tara àwọn ẹ̀dá ọlọ́run tọ́lọ̀ ń dá kó o fi ṣe làákàyè mọ̀pọ̀ kan ṣoṣo lọ́lọ́ o nìkan la gbọ́dọ̀ máa jọ́sìn àmì ní lórí kò ti sòfò làákàyè inna fi dhalika la ayatin li ulil nuha ẹni tí ọba ti wá sí làákàyè kọ́ta ara àwọn ìdátọ́lọ̀ ń dá yìí kó fi dá àmọ́ kọ́kàn ṣoṣo ní Allah oníkan láti gbọ́dọ̀ máa jọ́sìn ó túmọ̀ sí léde kúkúrú pé ó ti pòfo làákàyè rẹ̀ tọ́ ọlọ́ọ̀lẹ́dàá wa wọ́n á ní. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم لا ترى لي هنا لا تدعين لا ترى لي هنا لا تدعين وفيها نعيدكم inú ilẹ̀ náà láti dá yín inú ilẹ̀ láti dá padà sí ومنها نخرجكم تارة أخرى láti inú rẹ̀ náà láti ti mú yín yọ jáde láti yọ yín jáde síta nígbà tó bá ti gbà míì lọ́jọ́ gbèǹdé nù. eléyìí túmọ̀ sí pé àtàrí pẹ́ lọ́lọ́run ti dá wa inú ìpẹ́ náà wọ́n dá padà sí tá a bá kú láti inú ìpẹ́ náà wọ́n ti yọ wá jáde tó bá ti jọ́gbìn dàrúkú yá mi ọ̀rọ̀ nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ eléyìí tọ́ eléyìí tọ́ tí wọ́n ti fi sọ̀látul jánásà sókù kan la ìgbà tí wọ́n fẹ́ sin lórí tẹ́ ní anabi sallallahu alaihi wasallam ó bu erùpẹ̀ ìkúnwọ́ kan wọ́n á dà sí ara sàárè yẹn wọ́n á kà mí ní ha kọlẹ̀kọ̀ náà kún lẹ́yìn náà ló tún bu ẹ̀kún wọ́n mi wọ́n ní wọ́n fi hàn nu'idukum inú ẹgbẹ́ náà láti dá yín padà sí lẹ́yìn náà anábì tún gbẹ kẹta wọ́n ní wọ́n minha nukhrijukum taratan ukhra inú rẹ̀ náà láti ti yọ ayé jáde nígbà míì ẹgbàá wọn yẹn wọ́n fẹ́ sẹ́rin lẹ̀ ẹgbàá wọn yẹn wọ́n fẹ́ sẹ́rin lẹ̀ ọlẹ ẹni tó gbà wá ó lòun ọmọ sílẹ̀ ìgbà tó sọ pé wàmínà hàn ọ̀kùnrin tó kún tá ọ̀rọ̀ tẹnu ọ̀kùnrin àtọ́jọ́ ti ìgbà tó kù fún ọtẹlẹ̀ kẹta. ṣebí sinla ìlànà fi sọ àbí wọ́n pé fi sabilillah wa ala millati rasulillah kò tí ẹ yí òun àti lọ sọ. nígbà tí anabi sọlọ lọ àdìsí là ń ti wá bá wọn máa búlọ́ọ̀kù tí wọ́n fi dí òkú mánu. wọ́n á ń da ìpẹ́ sí wọn láti jẹ́ pé wọ́n fi ìpẹ́ náà di àwọn àlàfo àlàfo tí máa ń bẹ láàrin búlọ́ọ̀kù kan sí búlọ́ọ̀kù kan. wọn alánàbí sọ pé léyìí ọjà mọ kankan o ṣùgbọ́n yóò jẹ́ kí ọkàn àwọn ẹni tó wà láyé láyè kó balẹ̀ ṣùgbọ́n ìgbà wáyé lẹ ara ìgbà wa náà ń sọ pé anabi sallallahu alaihi wasallam ó dúró nídìí sáré wọn á sọ fókù pé wọn alágbájá ọmọ alágbájá bó ti máa ń ṣe ṣàhádà táàní ashhadu an la ilaha illallah wa anna lójú ayé rẹ̀ màá máa pè fún ọ ní ìsìnkú ọmọ dáhùn ń bọ̀ mẹ́ ń bọ̀ mẹ́ wọ́gẹ́ bí màláìkà ẹ̀gbà wa náà fẹsẹ̀ rinlẹ̀ torí ẹ ti bá bá rẹ̀ àbí máa má rẹ̀ àbí èèyàn rẹ̀ bá kú sẹ́nìkan wá tó ń bi sàárì rẹ̀ tó ń sọ pé lágbájá ọmọ lágbájá máa máa pe àwọn gbólóhùn ìjẹ́rìí fún ọkọ máa dá mi lóhùn báyìí ẹgbẹ́ kó ń bẹ̀ ẹlẹ́ẹ̀fẹ́ àdáda lẹ́ ń bi sàárì èèyàn yìí. ọ̀rọ̀ pé yé wa ẹ̀yin wá sọ pé actually àwọn náà mọ̀ pé tí wọ́n ti ọ̀dà ṣùgbọ́n àní lè kọ́ fún wa abẹ́ẹ̀kọ́ Yorùbá náà yọrọ lásìkò ẹlẹ́ẹ̀lì kọ́ fún fún àwọn àti kátàkátà ń di sàárì èèyàn yìí kò sáyè fún minha khalaqnakum látàrí ìpè wọn mà ti dá wa bàbá ológe ìyá ológe wúwo látàrí wọn ti dá wa torí bàbá ńlá wa ádámù aleyhi sàlám òní àní bàbá ńlá wa látàrí ìpè lọ́lọ́wọ́ bá ti dá wọ́n mú ìpè wa lóríṣiríṣi kọ́lọ́ tọ̀tọ̀ wọ́n ní lọ́fà ló jẹ́ pé àwọn ọmọ ádámù aleyhi sàlám wọ́n mẹ́gbẹ̀ẹ́ wa lóríṣiríṣi kọ́lọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní lọ́fà ní wa wá fi jóríṣiríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ra bẹ́ẹ̀ ni wọ́n ti dá wa torí ń tọ́sẹ̀lẹ̀ sí bàbá ńlá ti ṣẹlẹ̀ sáàrọ̀ ọmọdọ́mà bó tilẹ̀ jẹ́ pàwọ́ àtàwọn adé nígbẹ̀yìngbẹ̀yìn àtàrà omi gbọ́lọ́gbọ́lọ́ tí ń jáde lára ọkùnrin ìbàràbàrà àti ọkùnrin tó sì máa ń jáde ní déédéé ó kan àyè obìnrin tí méjèèjì papọ̀ lọ́lọ́run tí wọ́n ń dá ṣùgbọ́n wọ́n rán wa létí ìpìlẹ̀ wa látara bàbá ńlá wa wípé àtàrí ìpẹ́ iná lọ́lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ló ti ṣẹ̀dá wọn ó túmọ̀ sí pé àwa náà látàrí ìpẹ́ wọ́n ti ṣẹ̀dá wa mínà ha ọkọ̀ ọ̀dẹ̀kọ̀ náà kún látara lẹ̀ láti dá yín látara alẹ́ láti dá yín tó ń ká ìwù rẹ sókè kó ọ̀fẹ́ kéèké oyè náà lọ́fà lè fi ṣe sọ̀láàtì ọkàn jẹ́ pé ẹni tó ní kẹ́ lọ ṣe sọ̀láàtì nísìn olófẹ́ pa sísẹ́m rẹ jẹ́ ìwọ náà sáàmọ̀ kó ṣe sọ̀láàtì ṣùgbọ́n gbà tó bá gbọ́ àwọn oge yìí lálẹ́ tó ti kó ti wọ àwọn aṣọ míì ìgbà náà ló lè má ṣe sọ̀láàtì àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ wọ̀ ráyè lẹ́yìn wa وفيها نعيدكم فباكو وسيانا wọ́n sì ní sìn ọ́ sórí àjà inú ìpẹ́ náà wọ́n sìn ọ́ sí wọ́n bá gbọ́n lábẹ́ pé kára rẹ̀ ọmọ bá jẹ́ra wọ́n bá sì jẹ́ pé wọ́n lọ rú ọ kótó di pọ́n gbé ọ sínú sàárè inú ilẹ̀ náà wọ́n pàpà gbé ọ sí wọ́n á ní wọ́n kọ́ sàárè rẹ̀ wọ́n kọ́ ọ̀gá wọ́n tún fi ìtẹ́ sí wọ́n tẹ́ rọ́ọ̀gì sí wọ́n gbé air condition sí fáànù náà ṣiṣẹ́ lẹ́lẹ́ nínú sàárè rẹ̀ káwọn mẹ̀lẹ́kọ̀ lè bá rí ibi jókòó sí kóró ọmọ bá mẹ́ni kankan nígbà tí wọ́n bá ń ṣèbéèrè yẹn àwọn ọ̀rọ̀ burúkú gbọ́dọ̀ wọ́n padà sí ọ́ inú ìpẹ́ náà lọ. ومنها نخرجكم تارة أخرى láti ní pẹ́ náà láti yọ yín jáde tó bá ti gbà mí lọ́jọ́ pé ndàlùkìyà torí àkíyè sára o níbi méjì tó sùn ju sàárè lọ inú sàárè náà ni wọ́n ti fọ́ yọ láti inú sàárè tí wọ́n bá sin ọ́ sí ni wọ́n ti fọ́ yọ. ó sì lé ipò di nǹkan míì nínú sàárè ńgbà bá ní kí lọ gbé ọ wá ó di nǹkan míì mọ́ta ni lọ ó lè di nǹkan míì mọ́ lọ lẹ́yìn ìjọba eléyìí ó fi hàn pé wọ́n bá ní o nítorí pé àtàrí ti wá inú ìpẹ́ náà wọn dá yín padà sí láti inú náà ti gbé yín eléyìí túmọ̀ sí pé ààyè àti soge sẹ́lòmíì pẹ̀mí jámà nǹkan báyìí èyí tí wọ́n jámà kò sí nítorí pé gbogbo apáta àtàrà kí la ti wá àtàrà ìpẹ́ ibẹ̀ náà ni wọ́n sì tún padà gbé wa padà sí kótó kan èyí tó ṣe pé tọ́ọ̀bá sátì tọ́ọ̀bá sátì kú kò síbi tọ́ọ̀fẹ́ sáwọ̀ inú lẹ́tà gbé ọtí náà wọ́n ti yọ jáde tó bá ti jọ gbẹ̀ndà lùkìyàmù. wọ́n ti ẹnìkan sí ìlú kan wọ́n ti ẹlòmíì sílùú ọ̀tọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe rí láyé báwo wá ní gbogbo wa láti ṣe péjọ sí ibùpéjọ ẹyọ kan lọ́jọ́ gbẹ̀ndà lùkìyàmù ah, yọ jẹ nǹkan tó ṣe kọ́ lọ́wọ́ bá nìkan òní ó ṣe rọrùn. minha khalaqnakum. وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى láti inú ilẹ̀ náà láti yọ yín jáde gbọ́ ọba ti ìgbà míì ní ọjọ́ gbẹ̀ndà kìyàm torí ẹ̀ tí ẹ bá ń tanra yín jẹ tí à ń wọra yín pé kò sírò yín ẹ tètè rántí ní tí ọ̀sẹ̀lẹ̀ sí yín lẹ́yìn ikú yín wọ́n á gbókù rẹ̀ wọ́n lọ sin sí orí tẹ́ orí tẹ́ yẹn wọ́n ní ìtẹ́ tí wọ́n ń sìnkú sí ibẹ̀ ni wọ́n gbé ọ lọ wọ́n lọ sin ọbẹ̀ ibi òkú tí wọ́n sin ọ sí yẹn ìbẹ̀ lọ́wọ́ bó ti gbé ọ dìde tó bá ti jọ́ gbẹ̀ngàn kìíyàmù tó ti di kó gbéra pa kó dojú kọ ibi tí wọ́n ti ṣe àyẹ̀wò fún kálukú wọ́n sì ṣe ìṣirò fún lórí ìgbà tó gbélé ayé ṣe. minnaha khalaqnakum wa fiha nu'idukum wa minnaha nukhrijukum taratan ukhra. a rí i pé ọlọ́run ẹlẹ́dàá wa. ó ti fi hàn wá káma bá a ṣe má ẹni tá a dá látàrí ìpè là wa ìpè náà ló wa láàmú pé wọ́n padà lọ kó wa sínú ìgbà tá a bá ti kú òun gangan ló tún jọ wá lójú káàmì wò ó gbé àti ẹ̀bùkátà láti máa ronú ibi tí wọ́n gbé wa sí ìgbà tá a bá kú ilẹ̀ náà bàbá àmọ́ búlọ́ọ̀kù kọ́ ọmọ ń sèrami wọlọ́ ọmọ ìranù tọ́bọ̀ tóbi kóbó. ومنها نخرجكم تارة أخرى láti inú ilẹ̀ náà láti tún yọ yín jáde nígbà tó bá ti gbà mí. ولقد أريناه آياتنا كلها فكذب وأبى gbogbo àwọn àpẹẹrẹ àwọn àmì àwọn ọlọ́run eléyìí tá a fẹ́ fi hàn eléyìí tá a fẹ́ fi torí kìí gbogbo àwọn àpẹẹrẹ gbogbo àmì tọ́jọ́ ti ọ̀wọ́ iná àlọ́lọ́run ti fi hàn bìrọ̀ àwọn náà èyí tó ti kó wọ́ ọlọ́run fìràwọ́nà kó fi jẹ́ ike iṣẹ́ tó lọ fẹ́ kó lè bá jẹ́ ike fìràwọ́nà gbà wípé àìgbàgbọ́ òun ọ̀já máa ń kankan nítorí pé tó ṣẹlẹ̀ sí iná lọ ṣẹlẹ̀ sẹ́lòmí ọlọ́run táwa ń sọ̀rọ̀ pọ́nrán wa yìí òun lọ́ dá wa òun lọ́ dá wọ látàrí ìpẹ́ òun náà lọ́ba tó ṣe gbé yóò tún padà dá gbogbo wa padà sínú ìpẹ́ òun lọ́ba tó ṣe gbé látàrí ìpẹ́ náà ni ó tún ti gbé wa jáde tó bá ti jọ́ gbé wọ́n lè kọ́dá ọlọ́run ó dájú wípé gbogbo àwọn àmì wa gbogbo àwọn àpẹẹrẹ wa láti fi hàn èyí tó ṣe gbogbo wa láti fi hàn nítorí pé àwọn àpẹẹrẹ àtàwọn àmì ọlọ́run ọ̀pọ̀ sí mẹ́sàn-án tọ́lọ̀ fi hàn lọ. yìí ó dàbí àwọn tí ó wá ṣe pé wọ́n jọ tí wọ́n ń sọ̀rọ̀ gbogbo ẹ̀. ṣùgbọ́n tó yẹ pé gbogbo ẹ̀yìn kì í ṣe gbogbo nǹkan pátá korongodo gbogbo etí ìdájọ́ ìbálọ̀ gbogbo etí ìdájọ́ ìbánu gẹ́gẹ́ bá wọn ṣe sọ nípa Khidr àti Ànábì Musa alayhi salam ó ní kí ló dé tó fi sá ọkọ̀ ojú omi àwọn ọlọ́kọ̀ ojú omi tó fi sá lọ́gbẹ́ tó wá tara ọgbẹ́ tó sá tó yọ wàhálà kan lára ọpọ́n rẹ̀ ẹ mọ̀ pé tó má ti yọ wàhálà kan lára ọpọ́n ọkọ̀ ojú omi ó súnmọ́ kọ́kọ́ yẹn kọ́ tẹ̀ nítorí pé tó bá ti wọnú òkun àbí ọ̀sàlẹ̀ bá gbèsè kódà tó fi dórí àwọn odò kéékèèké tómi bá ti lè rọ̀ wọnú ọkọ̀ yẹn gbára ahùn yẹn yóò mú kọ́kọ̀ kó fì tó bá ṣe fì yọ tẹ̀lé ètùtù wọn bá anabi musa lọ́kànjẹ́ tó fi sọ̀rọ̀ ni pé ọkọ̀ ojú omi yẹn tuntun ó sì dára ó sunwọ̀n jọjọ wọn á mú àáké ọ̀sá ọkọ̀ ojú omi ọyọ wà láàkán bẹ ṣé o ṣe bẹ́ẹ̀ ni lè tọ ọkọ rí kọ ahẹlẹ ha ọfẹ ti àwọn ẹni tí ń bẹ nínú ọkọ rí àbúrò ẹkọ ọpọ akán ọpọ ẹnìkan o tún wá sá ọkọ láàkí ọyọ wà láàkán kó lára ọpọ rẹ ló dé tó jẹ pé àwọn bíi ìbàjẹ́ jẹ́ bàjẹ́ iná lọ́pọ̀ nu ọ̀rọ̀ rẹ bó tilẹ̀ jẹ́ pé ẹnu ọ̀ràn gbọ́dọ̀ pé ẹnu ọ̀ràn láti sọ pé bàǹkẹ́jẹ́ bàǹkẹ́jẹ́ nìwọ̀n tọ́ ìgbà tí Khidir tí ó máa ṣàlàyé tí ò yá nàbì Musa bá nàbì Musa ó ní ọba kan bẹ lágbègbè ibi tí àwọn ọmọ yìí ti ń fi ọkọ̀ ju omi wọn wá ìdí àti mú wọn. يأخذ كل سفينة غصبا ìmọ̀ ajá gbogbo ọkọ̀ ojú omi gbà lọ́wọ́ àwọn ẹni tó ní ní jíjà gbà ìmọ̀ ajá gbogbo ṣe gbogbo ọkọ̀ ojú omi tó wà láyé ní ìjàgbá rárá a sọ pé ìmọ̀ gbogbo ọkọ̀ omi tí bá ń rìn lágbọn abí títí ń ṣèjọba èyí tọ́lọ̀ ń bá ní kápá rẹ̀ ọ̀ká ti gbà rò pé yé wa ah, ọkọ̀ tí omi tún pọ̀ láyé tí ò rí gbà gbàdúrà wá sọ pé àwọn kóso kó lẹsẹ̀ fi lẹ́sẹ̀ wọ́n hàn ayé ìyá ọkọ̀dọ̀ kó lẹsẹ̀ fi lẹ́sẹ̀ mẹ́ńṣẹ́ nìyà àǹtó ọ̀kadà wọ́n bà wọ́n máa ń gba gbogbo ọkọ̀ ojú omi eléyìí tó ṣe pé ó ń lọ ó ń bọ̀ lábẹ́ àkóso rẹ̀ èyí tó lè ríru rẹ̀ gbà nígbà jíjágbà sísẹ́mi pé ntọ́lọ̀ ń sọ nù bẹ́ẹ̀ mọ́ àwọn àmọ́ lérò pé ah, ẹni gba gbogbo ọkọ̀ ojú omi àwọn ọkọ̀ ojú omi sì wà lágbàá mi báyìí kò lè gbà á bẹ́ẹ̀ náà ni gbàtí ọlọ́run ọba ẹlẹ́dàá tó fi ẹ̀sùn òjò tó fi hàn àwọn àlòmà kan tí ìjì burúkú wá ń jà àwọn wọn á lérò pé ẹ̀sùn òjò yìí báyìí yọ rọ̀jò àlàáfíà fáwọn ni hàdà ẹ̀rí mọ̀mùtẹ́ ọ̀nà wọn rò pé ẹ̀sùn òjò tí ọ rọ̀jò fáwọn ni tí gbogbo nǹkan máa lọ ní gbẹdẹmukẹ àwọn ọmọ pé ìparun ìpòórá ìparun ìpòórá àwọn lọ́wọ́ àmì ní ìgbà tí ìjì burúkú yìí ti ń rọ òjò burúkú tí ó fi pa wọn rùn. wọ́n bẹ̀rẹ̀ sí ní pa gbogbo nǹkan rùn. tudammiru kulla shay'in bi amri rabbiha. wọ́n pa gbogbo nǹkan rùn pẹ̀lú àti olúwa rẹ̀. tudammiru kulla shay'in. kulla shay'in gbogbo nǹkan. fa asbahu la yura illa masakin wọ́n bá di pé wọn ò rí nǹkan kan mọ́ ju àwọn ilé wọn lọ gbogbo nǹkan ti parun ilé wọn náà inú nǹkan ni wọ́n yẹ kó parun mo rò pé wa ilé wọn máa ń ti tafsiri rẹ̀ pẹ̀lú pé tudammiru kulla shay'in min sha'nihi an yudammar ó ń pa gbogbo nǹkan àrùn tó ṣe pẹ̀lú rẹ̀ lè parun gba ọwọ́ ọ̀jì burúkú olùkọ́ yé wa máa ń sẹ́ máa ń gbá kúránì yé nu àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n kàn máa tútù kùtù lọ́nà kọ́fọ̀ kúkú. wọ́n dàbí ọ̀rọ̀ anábìá Muhammad sallallahu alayhi wa sallam tó ní alḥabbatu sawda dawa'un min àwọn èso wẹ́wẹ́ dúdú ìwòsàn ní mẹ́ńkólẹ́dá fún gbogbo àmójì gbogbo àárẹ̀. ẹ̀ríkì tí èèyàn bá gbọ́ yìí ẹni tí ń rún yóò lọ habatu sọ̀dà ẹni tó rí ń fọ́ yóò lọ habatu sọ̀dà obìnrin tí ń rọbí yóò lọ habatu sọ̀dà bẹ́ẹ̀ náà ni ọmọ tí ọ̀gbọ́rọ̀ àìgbọ́rọ̀ rẹ̀ á lọ habatu sọ̀dà fún ẹni tí kánsá ń dà láàmú habatu sauda ẹni tí ètè mú habatu sauda ẹni tí coronavirus tó mu habatu sauda bákan náà èyí tí wọ́n tó ló ti dé omicron wọ́n tún lọ habatu sauda sábà wọ́n á lo gbogbo ẹ̀ tí ó ti sẹ́fẹ́lẹ́ kò ti sẹ́fẹ́lẹ́ ọmọ eléyìí lẹ kò kò mú kúrò pátápátá wọ́n máa fi sóòtọ́ là nábìyí sọ. tí wọ́n sọ pé àwọn èso wóró wẹ́wẹ́ dúdú ìwòsàn ni fún gbogbo àmódi gbogbo àmódi la lò fún olóògbé ètò ṣiṣẹ́ mi rò pé wa ìgbà tí wọ́n bá ti gbọ́ yìí wọ́n kàn ka àdìsí fún wa ọkàn túmọ̀ rẹ̀ sangiliti àwọn náà wá gbọ́ sangiliti wọ́n wá lò sangiliti kò ṣiṣẹ́ fún gbogbo nǹkan àwọn aṣọ ìgbé ẹgbà ẹgbà bìtì ayé agbọ yìí rẹ habatu sawuda da'un min kulli dawa'in da'un àbí dawa'un min kulli da'in min sha'nihi an yudawa biha. Ṣé wa? الحبة السوداء دواء من كل داء من شأنه أن يتداوى بها ike èso dúdú wẹ́wẹ́ dúdú yẹn oògùn ní fún gbogbo àmódi tó ṣe pé í máa jẹ́ ìwòsàn fúnru rẹ̀ ìgbà yẹn ló ti ní ṣe ẹtì náà máa pa nàbì ẹ kí náà là nàbì sọ ṣé ti pa nàbì kúrọ àbí òye wa torí ẹ àwọn nǹkan báyìí ẹ kì í sára ànábì ti sọ̀rọ̀ tiẹ̀ ànábì sì ní tọ́gbà lérò ẹ̀kọ́ la àǹfààní pẹ̀lú kọ́mà àwọn tó bá kọ́mà àwọn máa dà mọ́ yàtọ̀ sẹ́ni tí ó kọ́mà pẹ́pẹ́ àbọ̀ ọmọ ní gíká látara àbọ̀ ọmọ rẹ̀ yóò mú ọmọ pọ́lọ́ lókùrọ̀ yóò mọ ọmọ apá anábì ní òpùrọ́ torí rẹ̀ wọ́n lọ kẹ́kọ̀ọ́ kò sí fojú di o wọ́n náà lè kẹ́kọ̀ọ́ lágbọn ibi tó wà níwọ̀n bá tiẹ̀ ṣùgbọ́n ẹni tó bá lọ kọ́ wá ń jìnnàjìnnà ó lè fojú di torí pé adúrò nǹkan tó ń gbọ́ adúrò nǹkan tó rí adúrò àwọn nǹkan eléyìí tó ń mà látàrí pé kò wá nítòsí jìnnàjìnnà lọ́lọ́ ọ̀dájú pé sí ẹ̀sìn tiẹ̀ tó bá fogún ọdún sáré ẹsẹ̀kẹsẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ńlọ nítì ọba tó lẹ́yìn túmọ̀ sí pé ó lè fojú di gbogbo àwọn nǹkan wọ̀nyí láwọn universities tó máa ń kọ́ àwọn ọmọ ní tẹ̀síìl àwọn olùkọ́jọ́ pín wọ́n ti ń kọ́ ọmọ ní tẹ̀síìl kìí ṣe ọdún kékeré wọ́n ti tú ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà tafsir wọ́n ti tú wò wọ́n ti wọ́n táwọn olùmọ̀ nípa tafsir sọ ń parí ìgbà táwọn bá wà láwọn ṣe tafsir fáwọn ọmọ ní yunifásitì yẹn tó bá kọ àyà márùn pípé ńlá fẹ́ sọ ìtumọ̀ rẹ̀ lónìí ẹ̀rí tí wọ́n fi àmì àpẹẹrẹ táwọn gbólóńkọ̀ọ̀kan nídìí lọ pé àwọn kan fẹ́ focus torí pé àwọn nǹkan yòókù ó súnmọ́ kó ti yé yín lórí ẹ̀yin náà ti ń kẹ́kọ̀ọ́ kì í sànà kì í sòrò tó ṣùgbọ́n àwọn gbólóhùn tá a fẹ́ fókọ́sì àwọn kọ́bù láyé àyẹ̀ ti wá tó ní sábàbí àbí ò ní sábàbí tó bá ní sábàbí ṣé a àyà yẹn yé láì mọ sábàbí rẹ̀ àbí tá bá ti mọ sábàbí rẹ̀ kò ṣeé gbọ́ yìí wọ́n yàn nànà gbogbo eléyìí tọ́lọ́ ó ní ṣe pẹ̀lú ìmọ̀ usulul fiqh nítorí pé tó bá jẹ́ pé kò sí gbọ́ yìí àfi pẹ̀lú sábàbí rẹ̀ á sọ pé al-ibratu bi khususi sábàbí la bi umumi al-lafz فيكون السبب إذن كجزء من النص tó bá jẹ́ pé àlè gbáyà yìí àfi pẹ̀lú ká máa ìdí tó fi wáyé ajẹ́ pé a nílò àyà yẹn kọ́ máa jẹ́ ìdájọ́ fún gbogbo nǹkan ní ìbámu pẹ̀lú bí àwọn gbólóhùn àyà yẹn ti ṣe fẹ̀ tó gbòòrò. àlà fífẹ̀ gbígbòòrò àwọn gbólóhùn tó wà nù àyà yẹn pẹ̀lú ìdí mu wa ajẹ́pẹ́ ń dá máa wò lára àyà yẹn òun náà ní sábàbí tó bí kìí ṣe fífẹ̀ tí gbólóhùn rẹ̀ fẹ̀ ajẹ́pẹ́ sábàbí yẹn òun náà ti dàbí abala kan nínú àyà yẹn sọ tí ma sì ké gbogbo àwọn kan iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ṣe ṣàfihàn ẹ sì mọ̀ pé láwùjọ tiwa àwọn yẹn ń gbìyànjú láti kọ́ ọmọ lódodo so ṣùgbọ́n kò lè jíndò bí nǹkan tí àwọn ọmọ wọn yẹn tá lọ kọ́ wa nítorí pé tí òun lọ kọ́ wa yẹn àwọn tó máa ti fún tẹ̀dọ́ ni àwọn ní ń ṣe àlàyé náà ń yànnà náà kí ni táwa ń kọ́ pé bóòlù ẹ̀ ń ṣe tẹ̀síìrì tì í náà ṣẹbẹ́ kankan ni ẹnìkan dáná lẹ́bàá máa túmọ̀ lọ́ba tán ọ̀tútù kùtù ọ̀gbẹ̀gbẹ̀ kùtù gbogbo ẹ̀ náà aláwọ̀ àgbà ẹ gbogbo àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ṣẹ̀ríyà wọnú àyà yẹn báwo la ti fẹ́ ṣe táyà yẹn kárí àwa náà àbí ọ̀kárí wa ọmọ lórí fúlàní fúlàní táyà sọ̀kalẹ̀ lórí ẹ̀ ń àwọn èèyàn kan táyà sọ̀kalẹ̀ lórí wọn bóò gan ti nǹkan kan nínú àyà yẹn ní ti pẹ̀lú èdè lárúbáwá eléyìí tó sèké tá a bá kíyèsí dáadáa a lè máa gbójú fáìnà ọjà èèyàn lè tún ṣe kẹsẹ̀ rí sọ́lọ̀ ní àtọ́lọ́ sọ pé annallaha bari'un minal mushrikina minal mushrikina àyà tó wá wá lẹ́yìn rẹ̀ kọ́ ó ní tẹ́lá wo èdè lárúbáwá anàlọ́ha ismu anna bari'un khabaru anna mina al-mushrikina muta'allaqu lahu wa rasulihi ṣé ara muta'allaqu ni àbí báwo torí wáwo làásù náà wà ń bẹ̀ torí tẹ bá sọ pé wọ́n ti hàtfù rẹ̀ sí ara ọlọ́ha kò bá jẹ́ anàlọ́ha bari'un minal mushrikina wa rasulahu lórí ti fi wa rasulahu ó lè wá nu kìrọ́ àmì bẹ́ẹ̀ ṣùgbọ́n wa rasuluhu kí ló dé ajẹ́ pé kìí ṣe àtúntò lórí ismul jalala. ṣe àtúrò ní lórí un, ẹ anna Allaha fara rárá kò lè ní má kò lè ní tùmọ̀ tí bá sọ pé wa rasulihi ajẹ́ pé ọlọ́ ọmọ pamọ́tẹ̀ kó lọ́dọ̀ àwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀ kò pẹ̀lú ajẹ́pẹ́ ànábì karamba níní sẹ́nu ọlọ́run ọ̀bẹ ń sẹ́mọ́ tó wọn náà ọ̀bẹ ń sẹ́mọ́ kí ló ń tutù mọ̀rọ̀ pé sùrẹ́ làwọn olùmọ̀ sọ pé náà bá ní àkíyèsí kó ní ma kàkà lọ kàkà kú ká ń bẹ̀rẹ̀ ẹnu lọ àbẹ̀rẹ̀ omi lọ mọ́sílẹ̀ kì í náwó ọ̀rọ̀ sùn lè é kó kófòrò tó gbogbo àwọn nǹkan yẹn ni wọ́n máa ń sọ torí ẹ̀ àwọn tí ń parí àyà kọ̀ọ̀kan yẹn ó ní í ṣe pẹ̀lú àyà gàgà sọ̀tẹ́ ìmáa ń ṣe tẹ̀sí gbogbo ẹ̀ lẹ́gbọ́dọ̀ yàn lẹ́nà ìgbàdọ́nà yẹn lẹ́dà sọ pé wàsáárì wàsáárì kọ́tù faqta'u aydiyahuma jaza'an bima kasaba nakalan min Allah wallahu azizun hakim kí ló dé jẹjẹ azizun hakim wọn nítorí ó ní kí wọn di ọwọ́ lè kọ́ máa jẹ́ ẹ̀san lórí tí wọ́n ṣe níṣẹ́ ìfìyàjẹni lórí àìdá wọn. torí pé ọlọ́run aziz ọba tó ga jù ní hakim ọlọ́gbọ́n ni ìga tó ga tó ti ṣèdájọ́ pé di ọwọ́ jíjẹ tọjọ lọgbọn ló fi rí i pé ọwọ́ lọyẹ kún ọgẹ kìí ṣẹṣẹ kìí sẹnu lọyẹ kún ọfọ kún ọkàn yẹn rò pé yé wa ẹnìkan àkà náà lárúbáwá جزاء بما كسبا نكالا من الله والله غفور رحيم آه tọ́ba jẹ́ gọ̀fóró rahim tí lọ́ bá parí àyà yìí kọ́ba tí ní kó gbé ọwọ́ aláforíjì tọ́ba tó foríjì ní tán akẹ́ni ṣé gígé ọwọ́ là foríjì ni àbí àìfọwọ́ wọn lẹ̀ lọ́rùn ọwọ́ oní ẹ̀ ní kọ́ kẹwọn kẹwọn báwo ṣe lè túmọ̀ sí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá ti ṣe ń ṣe tẹ̀síìrì lọ ẹ̀yin ọmọ wo tó parí àyà tí ń tẹ̀ ń ti ń bá bọ̀ ẹ̀rí pé gbogbo ẹ̀ rẹ́gí ló ṣe kí ìdodo ẹ̀fọn tí ò bá jọ̀rọ̀ lọ kò bá ti rí bẹ́ẹ̀ kò bá ti rí bẹ́ẹ̀ gbogbo àwọn kẹta àwọn kẹkẹ máa fa ayọ nínú tẹ̀síìrì nínú tẹ̀ máa ń ṣe tẹ̀síìrì kì í ti kó ajẹ́ pé gbogbo ọ̀rọ̀ lẹ́ tí wọ́n á ní tẹ̀síìrì náà dà wà láàrin. ó ti lọ ti pẹ́ kó tó di pẹ́ jókòó ó dàbí tafsiru al-Fakhr ar-Razi tó pè ní at-tafsir al-kabir ọjọ́ thalathuna juz'a ìpín ọgbọ̀n ìdí mẹ́ẹ̀ẹ́dógún nínú ìpín ọgbọ̀n nínú ìdí mẹ́ẹ̀ẹ́dógún àwọn olùmọ̀ olùmọ̀ọ́ sọ pé fi fihi kullu shay'in illa tafsir. gbogbo nǹkan ló wà ń bẹ àfi tafsir nìkan síra tafsir sí ni gbogbo nǹkan ló wà ń bẹ àfi tafsir nìkan torí tó bá lò fẹ́ ti tafsir àyà Allah yóò gbé yín lọ gbogbo bí tẹ́ fẹ́ lọ yóò ti gbàgbé pé tafsir là ń sìn torí ẹ wọn náà má jẹ́ kí ọ̀rọ̀ ajẹ́ kó gèdè wórówóró lásán lákàn máa gbọ́ tó lọ ṣe tafsir tafsir kọ àti ẹ̀sìn pé ní tarjamatu tafsiriya tarjamatun tafsiriya gbogbo táwọn èèyàn dúdú ń ṣe yẹn wọ́n ń pè ní àlàyé tafsiri tó ń tìrà ti ṣe kalẹ̀ léde èyí tẹ̀síìrì ìwọ ò ṣe tafsiri kankan torí tó bá ṣe tafsiri ó gba Kùránì kalẹ̀ wọ́n náà ti ní àwọn àmà nípa gbogbo nǹkan kọ̀ọ̀kan tó jẹ mọ́ afẹ́sàlàyé alukur'an ṣèwọ́n náà á gbé tafsiri tẹ̀ tuntun jáde. òrùkọ yẹ ẹsìn a lè máa lo tíra kan ìtàwọn náà ní nǹkan tiwa púpọ̀ táwọn náà mú jáde tá à ń fi kọ látàrí kọ so eléyìí ó túmọ̀ sí pé tó o bá fẹ́ jẹ́ pé ọkàn máa túmọ̀ nítorí o gbé síwájú ó ní torí pé eléyìí àwọn èèyàn tí ìrọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá ọlọ́run ọba ẹlẹ́dàá ni minha khalaqnakum wọ́n sọ minha nítorí pé mí níbi tabi'iyya ń tọ́ka sí pé apá kan apá nínú ilẹ̀ la mú la ṣe gbogbo lẹ̀ ọlọ́run sọ fún àwọn pé kí wọ́n lọ mú ìpè wá wọ́n sì lọ mú ìpè oríṣiríṣi wá sára rẹ̀ ló ti dá bàbá ńlá wa Ádámù alayhi látara tí wọ́n mú nínú rẹ̀ ló ti dà a sọ pé a ti wà lùjánà rí abẹ́yẹn ọ̀mà bẹ́ẹ̀ gbogbo wa ti wà lùjánà rí lára dání lára baba ńlá wa Ádámù aleyhi sẹlẹm àwa ń sojú kòkòrò pa tó fẹ́ padà bẹ̀ bá kọlọ̀ dà kó kọ́ mẹ́sẹ̀ lé wà wá ilé ìtumọ̀ sí pé ntí bàbá yín tó ti rí nígbà ẹ̀yin náà lẹ́jẹ́ ntí ó ti rí ní dààmú ó ti sẹ̀yìn náà rí nítorí bá baba bàbá ó ti sọ ọmọ rí kìí sàwọn àwọn dá látàrí ìpẹ̀tà àrà torí tó sọ ọ́nà àyà mi pé bàbá wa ló ń dá látàrí ìpẹ̀ àwa tá a lẹ́yìn rẹ̀ ó dá omi gbọ́lọ́gbọ́lọ́ tí máa فلينظر الإنسان فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب كي هو أتراك الأتداء أداني لا ترى متي ما تجد ومتي ما تجد أما جد لا تبارا àti láti àárín àyà láàrin gbáyà ìbàràbàrà àti fọkùnrin àárín àyà fóbìn àtàrà tó ti àyà kan ti kílíàlì tọ́lọ̀ sọ pé bàbá la dá látàrí ìpẹ́ àmọ́ àwọn ọmọ rẹ̀ adá látara gbọlọgbọlọ ìgbà tọ́lọ̀ bá wa ń sọ ọ́nà àyà pé látàrí ìpè láti dá yín sáàtì máa kéèké ṣe gbogbo wa ẹni ó jẹ́ ní àkọ́kọ́ tó jẹ́ pìlẹ̀ wa ni wọ́n dá látàrí ìpè á rí i pé ọlọ́run ọba fi ń hàn wá nù pé jíjẹ́ tí bàbá ńlá yín jẹ́ pàtàrí ìpẹ̀lú ti wá ẹ̀yin náà lára kọ́ àtàrí ìpẹ̀lẹ́ ti wá àwọn olùmọ̀ wá ń ṣàlàyé pé bó bá jẹ́ bẹ́ẹ̀ àtàrí ìpẹ̀lẹ́ àánà ti wá lóòótọ́ nítorí omi gbọ́lọ́gbọ́lọ́ tá a fi dá wa látàrí pé wọ́n dá wa àwọn bàbá wa wọ́n ń jẹun bàbá ńlá wa ń jẹun ó ń mu oúnjẹ ó ń mu àwọn ọmọ rẹ̀ tó bí tààràtà wọn ọ̀dá wọn látàrí ìpẹ́ ádámù aleyhi sàlám àwọn ọmọ tìǹbì tìǹbì tìǹbì wọn ọ̀dá wọn látàrí ìpẹ́ látàrí akọ́báyàwó tiẹ̀ náà lò àtọ́ rẹ̀ àtẹ̀yìn ìyàwó rẹ̀ ló ń dọ́mà ntí wọ́n jẹ tí wọ́n mu àtàrà rẹ̀ làtọ́ ti ń dàtọ̀ àtàrà rẹ̀ lẹ́yìn tó fi ń dìdí ẹyin ntẹ̀ wọ́n jẹ tẹ̀ mu sọ́mọ̀nì ti ń jáde ní àbá tilẹ̀ àtilẹ̀ náà tó o túmọ̀ sí pé gbogbo yín náà kọ́ àtàrà alẹ̀ láti dá yín ìwà má jẹun mọ́ o sì wà dáńfó bó o ti ṣe wa ọkọ̀ọ̀kọ̀ kuna kámẹ́tì ẹ̀ sọ̀rọ̀ pé àtọ̀kan kìíní kankan ìtọ́gan lọ́tàn lẹ́nu ẹ̀ ọwọ́ sọ yáàmù tá à ń ṣe yìí ló ń ti pé àjẹsẹ́kù ti wà ẹ̀rí pé tọ́ba ti lọ́sàn-án tó máa ń sọ̀rọ̀ ó lè fẹ́ ṣe ọ bí ìgbà pé ìtọ́ ti tán lẹ́nu ẹ̀ sórí tí ọ̀rọ̀ ọ̀fẹ́ máa jáde má sọ́nà ń ṣe tọ́fẹ́ nu gẹ́gẹ́ bí gírísì ní fáwọn arin nínú ẹ́ńjìn nítorí pé tí gírísì bá ń bẹ lára arin gbogbo kìnnìkan piston tí wọ́n máa ń lò kìnnìkan sharp crankshaft tí wọn bá fi engine tí wọn ò bá fi gírísì sí ìtọ́jú ni pé gbogbo ní òní lè mú gírísì tó wà ń bẹ̀ àdàpọ̀ mọ́ ẹ́ńjìn ọ̀yẹ̀ ló ń jẹ́ kí gbogbo ọmọ múùbù dáadáa tí gbogbo àwọn ẹ́ńjìn fi máa ṣiṣẹ́ dáadáa bẹ́ẹ̀ ni tọ́rí lẹ́nu wa títọ́ bá lọ gbẹ lẹ́nu èèyàn ní lè sọ̀rọ̀ torí ẹ̀ tó bá yé wa bá ìtọ́gbọ̀n gbẹ lẹ́nu rẹ̀ tó bá jẹun mọ́ kámẹ́sìtẹ̀ sì sọ àtọ̀ eléyìí túmọ̀ sí pé minha khalaqnakum látàrí ìpẹ́ láti dá yín látara alẹ̀ láti dá yín kọ̀sọ́lẹ̀ dọ́lọ́n kí ẹ máa wá kí ẹ máa bọ́ bí àwọn Yorùbá lẹ gbogbo nǹkan làwọn máa bọ́ nítorí pé orí dúdú kò sóye kò sí mà ayé tí a ti wá sọ pé ẹ ti ní mà ẹ ti lágbọ̀ọ́yé tẹ́ ẹ lágbọ̀ọ́yé tẹ́lẹ̀ ẹ ti wá kan síbi àwọn òòṣà òòṣà náà lẹ́tún lẹ́ẹ̀ máa bọ́ a ó sórí ẹrù fọ́pọ̀lọpọ̀ ẹ̀ lajú lẹ́sẹ̀ ń bọ́ kí lẹ́sẹ̀ ń bọ́ kù ẹtún ti wá lajú ẹ̀ ń kàwé lẹ́yìn ìgbà tó yìnbó dé ẹ̀dẹ́ni ti ń gba àwọn páálí ẹ̀ ń gba àwọn ìwé ẹ̀ àmọ́ ẹ̀ sì kó di à ń bọ òòṣà à ń bọ à ń bọ ọ̀pẹ̀ òòṣà tẹ fọ́ ara yín gbé ẹ̀yin náà lẹ kọlà sílẹ̀ ẹ̀yin náà lẹ ṣe kùn fún gbẹ́ntú tí ò lè fi jẹun. ẹtún ṣe ó sojú gbáǹkó gbáǹkó kò fi ríran èyí lẹ́sìn lọ gbèrú pé kúrò ọ̀ràn àti ikú tẹ́ máa kàn o ẹni tó lọ́wọ́ bọ̀ bá ní kọ́ gbọ́n ìwé ò lè pé kéèyàn gbọ́n àpèjúwe nù lẹ rí lára ọmọ Yorùbá wọn kàwé ọ̀rọ̀ oní ti tọrọ yóò ti dòyìn bóbo lẹ̀ ọmọ Yorùbá tí wọ́n sílẹ̀ pélé wọn kọ sẹ́ẹ̀kẹ́ ẹlòmíì kẹ́kẹ́ ẹni ẹ sì máa bá sọ yorùbá kò ní dáhùn òyìnbó ní ọmọ níbi pé àwọn lajú débẹ̀ àwọn èso olùkọ ọ̀làjú ìjẹta jẹ́gbẹ́ làtẹ́lẹ̀ àfìgbà tó òyìnbó tó dé ẹ wá lajú ńdá ẹ laka ìwé òpè ká gbọ́n tó ń ti bẹ́ẹ̀ ṣe lajú tó ẹ̀yìn lẹ́yìn tó ń gbére ẹ láwọn òsàánù àwọn òsàánù bàbá ńlá yìí kò gbọ́dọ̀ pa àwọn òsàtẹ́yìn ọmọ ẹ̀sìn nù ẹ actually gbogbo àwọn ẹ̀yà náà ló ní tiwọn nígbà tí ẹ lọ sí London ẹ mú èrè tó yìnbó ń sìn náà wà tọ́ba yẹ̀ lágbélébù nígbà tó náà sẹ́yìn mọ̀ pé ajó yìnbó ti pé kágbọ́n òun náà tún fọwọ́ sọ agbárí ó tún fi sọ ẹgbẹ́ méjèèjì ìpolówó ato náà làgbélébù abẹ́rẹ́ nǹkan náà gbogbo ẹ̀ náà bọ́gìbọ̀ ọ̀kan yìí náà adúgbò ẹ̀fọ́lọ́ tí ó sì wá lọ́nà tó ń ti fi àtàrà lẹ̀ lọ́lọ́ ti dá wa kò sọ́lẹ̀ dọ́lọ́ táàmà wá sí. minha khalaqnakum látara alẹ́ láti dá yín kẹ́lẹ́ mọ àwọn ara yín. wa fiha nu'idukum inú ilẹ̀ náà láti ayé padà sí ẹ láwọn èèyàn kan bíi mélòó bíi mélòó wọ́n kú wọn ò sí wọn àjẹpá ayà yóò ṣe à ó àwọn tí ẹ̀sìn kí lè fẹ́ fi wọ́n ṣe jù lọ ẹ wá ẹ̀ ń bá wọn ẹ̀gbọ́n wọn àbájú ẹ̀sọ́ ara wọn di nǹkan tó ṣe é gbé ọgbẹ́ kanko òun ò ní jẹrà ṣé àwọn ẹni tí wọn ò sin tí ẹ fẹ́ fi ṣe mọ́númẹ́ǹtì ní mìsíọ̀n táwọn ọlọ́pọ̀ jù ní abẹ́ni tí wọ́n ń sìn mélòó lè yẹn àwọn ẹni tó rẹ pé wọn ò jó nǹka àwọn ọmọ àkọwọ́ méjèèjì lọ tẹ́ ń gbé sínú kíláàsì tọwa tọwa yín wà ń koko síbẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún gbèje òǹkà tí ò sí kà sọmọ èèyàn tí ń bẹ nù lẹ̀ tó máa àmàdà o fa akọba ọlọ́ni lẹ́yìn náà la pa agbésínú sáré torí ẹ inú lẹ náà wọ́n dọ̀ padà sí o wọ́n fi hàn wàmí hàn nù xèrè jókòó tààrọ̀tẹ́n ọ̀kọ́rọ̀ láti inú ilẹ̀ náà láti ti mú yín jáde nígbà mi tó bá ti jọ́ pé nàìjíríà mọ̀ ọlọ́ọ̀lẹ́dàá wọ́n pàṣẹ kílẹ̀ ọ̀lànà kí gbogbo owó tún jáde kàmá bada'na awwala khalqin nu'idu wa'dan 'alayna bá a ti fi bẹ̀rẹ̀ sí ṣẹ̀dá lákọ̀ọ́kọ́ náà ládàá padà àdéhùn lélẹ́yìí látọ̀dọ̀ ọlọ́run tí ò ní yẹ torí ẹ bá a dijọ́ gbé ndàlù kìyàmà náà tí màláìka Israfil tó bá fi atẹ́kùn sí ihò gẹ́gẹ́ bí àti ọlọ́ọ̀ gbogbo oníkálukú wa á dìde ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون ثم أفكار تكون إذا كيجي gbogbo àwọn èèyàn lẹ́rìí tí wọ́n dìde tí wọ́n wò fẹ́ tí wọ́n bá wá fan fèrè yìí tí wọ́n fi atẹ́gùn sí wọ́n fi atẹ́gùn sí hò anabi muhammed sallallahu alayhi wa sallam lakoko ẹni tí yọ kọ́kọ́ dìde jáde nínú sàárè rẹ̀ nínú hadith lẹ́yìn tó gúnrégé tó fẹsẹ̀ rìn lẹ̀ anabi ni. أنا أول من تنشق عنه الأرض يوم القيامة mi la kọ́kọ́ ẹni tí lọ kọ́kọ́ lanu fún tó bá di lọ́la gbẹ̀dẹ̀ lùkìyàmù ẹ̀yin alákùdáyà tẹ̀ntara yín káyé àkùdáyà ṣé inú sàárè náà ló ti jáde àbí ọ̀dọ́fẹ́ pé wá tìjọ fẹ́ náà inú sàárè náà ló tún ti jáde ẹ mọ̀ kó ti takò ń tọ́wọ́ àánú sẹ̀ríyà kí ẹnìkan bá ti kú ó tún ti jọ pé nàìjíríàm àti pé papọ̀ àgàn anabi wa sallallahu alaihi wa sallam wọn là kọ́kọ́ ẹni tí ilẹ̀ tí ọkọ lanu fún tó bá ti jọ pé nàìjíríàm láti jáde ọ̀nà wo wà lákúdà ayé àgbàjáde tóbi wá jẹ́ pé tàkúdà ayá lọ́pọ̀lọpọ̀ tẹ́bà jù sọgbà pákúdà ayá ń bẹ àbọ̀ ọgbà kò sí torí tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn òkú tó ti kú lé yín ti pọ̀ báyìí ọyẹ kí wọ́n ti kú dàáyà wọ́n ti padà wálé mọ́lọ́kàn wá ó dúró máìlì kan sílé ni wọ́n á náwó sílé ẹ máa bọ̀ wálé ara ilé sùn ta ó ní fún lẹ́mbi tó ń wà actually kò bímọ tó fi lọ ọwọ́ agbọ́gbọ́n lọ sẹ́yìn kan máa bímọ nínú sàárì ó ti fẹ́ yàwó lọ <laughs> àkídà yẹn wọ́n lákìdá àwọn mọ́ṣẹ́rìkì náà ni àwọn pè ní tanasukhul arwah irú rẹ̀ tẹ́lẹ̀ níbẹ̀ lọ́dọ̀ àwọn Yorùbá àkídà àwọn mọ́ṣẹ́rìkì máa ń gbàgbọ́ pé èèyàn lè kú kó padà wáyé lọ́pọlọ ó lè kú kó padà wáyé lálábàáhùn ó lè kú kó padà wáyé lájá ẹbí náà yorùbá náà máa sọ pé ah bàbá tún ayé wa tó wá wá lọ́pọlọ ńkọ́ tó bá tún ayé wa tó lẹ́pẹ́ lẹ́dẹ̀ lọ́wọ́ ńkọ́ àkídà yẹn àwọn hindus àwọn abọ́gibọ̀ pé àwọn india wọ́n ń bẹ nínú àwọn ẹni tí àkídà burúkú yẹn tó ọ̀rìjìnẹ́tì látọ̀dọ̀ wọn àkídà rádaràda ọmọ ti Islam wọn á tẹ́tẹ́ àwọn ìdókì àwọn abọ́gibọ̀ pẹ̀ kò sí tí wọ́n kọ́ ní India tó bá lọ India tó fẹ́ ṣe research nípa iye ọlọ́run tí wọ́n ń sìn ní India pẹ̀lú òkú ọlọ́run ọlọ́run ọmọ volumes tó kò jáde kò sí tí wọ́n bọ́ ní India tóbi dórí abẹ́ ọkùnrin tóbi dórí abẹ́ obìnrin gbogbo àwọn ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni lọ́dọ̀ àti sì ń sin màálù nù wa wọ́n sáti lẹ màálù ní kò ríran olóluwa wọn. irú òsì wọn sọ pé màálù yọ ọgbọrọ ó ń lu ń pọpọ àbàbà fúlàní ọtí ẹni tó bá gbé ń di aláwọ. torí ẹgbẹ́ rẹ̀ gbogbo ẹ̀ àwọn nǹkan mọ̀kọ́ dẹ́sáàtì nù àwọn tó mọ́ wọ́n lè fẹ́ wà ìgbẹ́ màálùú mu àmọ́ tí wọ́n pé olúwa wọn ni kò sí nǹkan kan tó ṣe tún jẹ nínú tó bá jáde lára olúwa ẹran àdáwò dẹ́ran màálùú wò lọ́dọ̀ àwọn tí ń sin màálùú abẹ́rẹ́ nìkan màálùú tó bá tiẹ̀ jẹ́ pé àwọn Yorùbá yìí ń bí àwọn bá ń gbé sẹ́yìn bá ń sòkò à wọ́n yà máa wá nǹkan mí ìpàdé torí tí wọ́n bá láwọn owó màálùú tó à. àwọn ìdókì wọ́n ti kó wàhálà wà bá o ẹ̀ ń pa olúwa ta o akutuku òkú yín lọ́nà ọ̀rọ̀ ẹ̀ máa polúwa o so òtòrí àánú náà ni gbogbo àánú ń jẹ́ tọ́ ọlọ́kọ̀dọ̀ ọ̀rọ̀ yìí náà kó ayé ti náà kó là ibi tá a wà nù ti fi gbogbo àwọn àmì wa hàn kẹ̀kẹ́ ti gbogbo àmì wa la ti fi hàn o ṣùgbọ́n pé gbogbo ẹ̀ nírọ́ ó sì tún kọ òdodo a fi gbogbo àwọn àmì wa eléyìí tó ṣe pa afẹ́ fi hàn hàn yìí ti gbogbo àmì ọlọ́run pátákóró gbòdo lọ́lọ́run fi hàn nítorí pé sísọ̀rọ̀ àyà àwọn àmì mẹ́sàn-án péré lọ́lọ́run fi hàn sí ra àwọn bọ́ọ̀ lọ́lọ́dún wa fẹ́ jẹ́ pé àyà mẹ́sàn-án péré lónìí àwọn àyà ọlọ́run ọba kọ púpọ̀ àyè ọ̀rọ̀ yìí náà hù àyàtìnà kólà hàlẹ́tì àròdínà ànàríyàwó ìyá àfi gbogbo àwọn àmì wa àfihàn fìrà àwọn náà láwọn àmì tó ti kó wù wá láti fi hàn nítorí tọ́lọ̀ máa fẹ́ fi hàn ti fẹ́ lọ́wọ́ tó fi hàn torí gbà tó kàn bá ti dé ní ìsìn gẹ́gẹ́ bí ti pọ̀pá wọ́n sọ pọ̀pá lẹ̀ pọ̀pá dejò ejò ó wá dojú kọ fìràwọn ní ń wú ọbọ fọọmù àwòrán tó fi wá ń bà mí àyíkọ́ lọ ni wọ́n ọlọ ọlọ ayẹ kọ́ máa bẹ̀rù ẹ̀dá tó dá mo kiri dáre ànábì Musa ń bà mí anabi musa alayhi salam ó tún kọ́wọ́ bá bíyà yakhruju bayda'a min ghayri su' ọwọ́ ti tọ́ mọ́lẹ̀ ní mímọ́lẹ̀ èyí tí ọ̀jẹ̀ taburú fìràwọn ẹni ọbẹ̀ fọ́ mi lójú nù oṣù ayọ̀ kí ní gbogbo ẹjọ́ àmàlẹ̀ ọbẹ̀ kú ti wá ní abẹ́yẹ̀ òní. bẹ́ẹ̀ mọ̀ pé ìyá máa ń dìfẹ́ǹdì ara rẹ̀ láti dáàbò bo ara rẹ̀ ńgbà náà lọ́wọ́ ata láti defend ẹni tó yẹ kó pé dákun o mọ fọ mi lójú o ọfẹ fọ mi lójú adákì mi wọn ní ká gbógun lọ báyìí lọ́nà tó dáa jù láti dáàbò bo rẹ nígbà mi ẹni tó yẹ kó ọmọ abẹ ọfọ mi lójú ọ̀lẹ́kọ̀ọ́ sẹ̀mọ̀ pé ẹ̀rú ọgbà àwọn tí kò sọ pé à dákun ojú wa pàtàkì o ẹ bá gbé kú o ha so bákan náà wọ́n tún á sọ fún musa pé ọlọ́run rẹ tó rọ̀ gan-an áyà méjì kò ní kàmí kó sùn àlọ́ ẹlẹ́mi musa bẹ̀rẹ̀ lọ ọdí ọpọlọ tó ọpọlọ everywhere ọpọlọ ni sọ̀rọ̀ ọpọlọ kan lọ́kàn kó sínú àmú omi tí ń nù lé tí ń jẹ pàápàá ní gbogbo orúkọ wọn lọ <laughs> kí ni ṣẹlẹ̀ lágbo lé ìgbà rẹ̀ tí ẹ̀ bá tètè mọ̀ pọ́pọ̀ lọ ẹ lè kókò lè tọ àwọn adigun every corner tó bá ti wọ ọpọlọ ni sábà gbé ọkà kaná kó àwọn fẹ́ ro kàfá kí o ti dọ̀pọ̀lọ orí bẹ́ẹ̀ ọpọlọ bàbá lọ kẹsẹ̀ bọ́nú bàtà àwọn ọpọlọ wọ́n á di pé wọ́n mú sa sórí ọba àbẹ̀lọ ọpọlọ yìí ó ti pọ̀ jù báwa bẹ̀ kó mu kó ìwọ lọ sọ pé wọ́n lọ ní wọ́n ìwọ ò lè sọ pọ́pọ́lọ́ púpọ̀ rà alẹ́mi musa bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọ́ lọ ṣé kò sáàmì mi <laughs> ọlọ́ọ̀lẹ́dà ọtí omi sí wọn ibikíbi omi náà omi everywhere gbogbo rice canal domi ọ̀parí ẹni báwa bẹ́ẹ̀ lọ omi pọ̀ kò yé wa ó tó kú ṣé ọ̀sánmi mi ọlọ́run tó dẹ́jẹ̀ sí wọn gbogbo nǹkan dẹ́jẹ̀ everywhere jẹ̀ ṣé ọ̀sánmi mi ọlọ́run tó dẹ́ náà orí sí wọn tí a bá họ rí báyìí pé kí ló kó jáde ní kọ̀m̀bọ̀ wọ́n tó ní pé ò sí mi títí tó fi pín mẹ́sàn-án fìràwọ̀n alágídí burúkú ni bàbá àyà so ńgbà tó pé mẹ́sàn-án yẹn wọ́n lọ kọ́ da ọ̀rọ̀ yìí náà wò àyà sì náà kó là á gbogbo àwọn àmì wa tá a fẹ́ fi hàn la fi hàn kẹ̀kẹ́ lẹ́bẹ̀ wa á ṣùgbọ́n ní ẹ má wí rọ́lá tán sẹ́mi náà lè ṣe ṣe kàn ó ó tún kọ̀ màtọ́ á dìbẹ́ kí n ti ṣe pé kọ́ gbàgbọ́ nínú rẹ o ọgbàgbọ́ nínú rẹ̀ ọlọ́ni wajahadu biha wastayqanatha anfusuhum zulman wa uluwwan fanzur kayfa kana aqibatul mufsidin ọgbẹ́ nírọ́ nígbà tẹ́mi wọ́n mà lódodo ipò dodo ni tí musa ń pèpè lọ sídìí rẹ̀ àmọ́ àbòsí ò ní jẹ́ ẹ máa kíyèsí tẹ́yìn náà bá jẹ́ alábòsí wàhálà òórò tọ̀ ò tẹ̀lé. ìgbéraga kò ní jẹ́ ká méjì yìí máa ba tèèyàn jẹ́ àbòsí àti ìgbéraga ṣé gbogbo àwọn èèyàn tó ń pè lọ sídìí òdodo náà lónìí ní ni wọn mọ̀ pé òdodo lòdodo ni wọn mọ̀ wọn mọ̀ dáadáa ìṣe káfìrí ìṣe ṣe ti ń pera ẹ mùsùlùmí ti ń ṣe bídíà kò sí èsì ọmọ òdodo yàtọ̀ sírọ́ ṣùgbọ́n nǹkan ti ń di wọn lọ́nà láti gbà onílàbòsí àti ìgbéraga ọ̀ọ́ ọ̀ọ́ tọ́fẹ́ sọ pé gbogbo àwọn bàbá wa nǹkan kan tó ń ṣe ọ̀dà ni àbòsínú ntí bàbá yín ṣe ọ̀dà ìyàgé á ní bẹ́ẹ̀nbẹ́ẹ́ tó bá sọ pé ntí bàbá yín ṣe ọ̀dà ntí ọ̀dà kọ̀dà náà bàbá rẹ̀ sá di màláìkà tó wá fẹ́ sọ bàbá di alákòóbá di ìsálámà tí ó di ọwọ́ náà rọ ẹ gbogbo àwọn ti wà ń bẹ láti jọ yìí ẹnìkan sọ pé kọ̀dà ìwọ náà wà ní èdè ń bàtà abẹ́yìn gan ni àṣọ nítorí pé yìí látàrí àbòsí ẹ ń gbé òdodo fún àwọn ẹni tó wà lórí ìsìnà ẹ wá ń pẹ ẹni tó wà lórí ìsìnà lẹ́ni tó ṣe ẹni tó wà lórí ọ̀nà lẹ́ni tó ṣìnà. torí ẹ fẹ́rẹ́ bọ́lá ti ṣe sọ ni. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى أهدى من الذين آمنوا سبيلا أري apá kan nínú àwọn ẹni tọ́lọ̀ wọn bá fún tíra ṣáájú sí i wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ àlejébótú ìdán ni àtàwọn òòṣà ẹ máa kí èsì àyà yẹn o ẹ máa kí èsì àyà yẹn irú rẹ̀ náà ṣẹlẹ̀ lónìí lónìí mùsùlùmí ló pera rẹ̀ àmọ́ ìdánlọ́gbàgbọ́ àtàwọn òòṣà wọ́yẹ̀ kúlú lẹ́lẹ́lẹ́dí iná káfọ̀rọ̀ wọ́n máa sọ fáwọn kèfèrí pé ha ùlẹ̀ àwọn abọ́gibọ̀ pẹ̀ yìí àwọn kèfèrí àhàdá wọ́n mánà ju mílẹ̀lẹ́dí iná amánú sàbíìlà wọ́n mánà ju àwọn olùgbàgbọ́ òdodo lọ pé ẹ̀yin abọ́gibọ̀ pẹ̀ yìí gan ẹ̀yin tẹ́ ẹ jábọ̀ rẹ̀ yìí gan ẹ tún mọ̀nà ju àwọn alùsùn náà yìí lọ darí gbogbo ẹ̀rí ṣẹlẹ̀ lónìí torí kí ni àbòsí àbòsí àwọn àwọn ti rí ọ̀nà wọn ọ̀fẹ́ gbà torí àbòsí ti ń dà wọ́n láàmú torí ilẹ̀ mọ̀wulẹ̀ gbórí pamọ́ mọ́ wa ti máa ti ń dà yín láàmú o àti ríran ọlọ́wọ́n bá ti fi hàn wá àbòsí ní ń dà yín láàmú àwọn máa fi bàbá rẹ tí ọ̀dá kankan máa nú ẹ̀sìn ọlọ wọ́n máa fa àwọn àfa kan tí ọ̀dá kankan máa nú ẹ̀sìn ọlọ wọ́n máa fi wọ́n ṣe déédéé àkùránì àti súnà gbà wọn sàlàyé ọ̀rọ̀ Ọlọ́run fún ọ wọn sàlàyé ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam fún ọ kàkà kọ gbọkọ gbà kọ tẹ lódodo ọmọ agbésẹ tí wọn sọ tó ń lọjọ náà jù ní àbí níta bá àwọn bàbá wa lórí ẹ bàbá wò bàbá wò lọlá kó bá ti sálámà bàbá wò bàbá ọ̀ràn bàbá rẹ̀ wo ló ṣe déédéé lọ bàbá rẹ̀ wo ló ṣe déédéé ọ̀rọ̀ ànábì látàrí àbòsí wà olúwa àtìgbéraga awa àwàsóhùn lára tẹ̀lé ti nǹkan dàrú ni torí pé òní yí padà kéwúrẹ́ ọkọ̀ ọmọ bímọ mi abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ ẹ̀ẹ́ kéwì ni àwa ti wà lẹ́nu rẹ̀ bàbá rẹ̀ gan òun kò wọn ò tí ì bí yàrá ìgbéraga wọn yóò wá mú yàn yóò fi wá jẹ pé yóò kàn wọ jahannama ní rọrùn ntí ṣe firawuna náà ní sí ọ̀pọ̀lọpọ̀ wajahadu biha wastayqanatha anfusuhum zulman wa uluwa àbòsí àti ìgbéraga náà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìgbà tí gbogbo àwọn àpẹẹrẹ àtàwọn àmì tó ká anábì Musa alayhi salam anábì ọlọ́run kìí sọwọ́ rẹ̀ lọ́rọ́ wà tó bá jẹ́ pé ọwọ́ àwọn anábì ọlọ́run lọ́rọ́ wà ní ẹ̀rọ àwọn anábì ọlọ́run tí wọ́n máa láàyè wọn pé ọ̀rọ̀ ti parí ti pẹ́ kéènì kò lè gbà tí kò ti pé gbogbo yẹn yẹn bá ń darí kí màá lórí ibú bọ́t kò sí lọ́wọ́ anábì ìgbà tó lọ́n bá lọ yá náà so torí délé anábì ọmọ ṣe sùúrù lọ́nà ẹni tó tọ́ ọlọ́run wọ́n tún béèrè àmì mí o wọ́n tún béèrè àmì mí o wọ́n tún béèrè àmì mí o wọ́n tún béèrè àmì mí o títí tọ́lọ̀ fífi hànábì musa pé ó ti tó bá tẹ́bọ́lọ̀ ti mà pé kò ní gbàgbọ́ tẹ́lẹ̀ náà kó tó rán musa sí gbàtọ́lọ̀ wa fi hànábì musa kó ti tó bá kò sámi mi mọ́ ìgbà náà lànábì musa náà wá sọ fún fìràwọn pé ó ti dá mi lójú pé lórí ibú à kí ni tó tó kù mà kí ni tó tó kù mà ọ̀nà wo lè yàn gbà sàlàyé fún yàn tí iye yàn sáà ti ṣe fún ọ àpẹẹrẹ àtàmì wo là ń wá ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ó dùn ní wọ́n mú mi wà apá apá rẹ ò sì kákan rí nu gbogbo ẹ̀ ẹ dákun ọ̀pọ̀lọ́ mélòó lẹ fẹ́ lù pa iná orí mélòó lẹ fẹ́ dáná sí ẹ bá dáná sí ẹ yóò wì yóò wì yín ó kún gbogbo orí yín kún gbogbo títì gbogbo àwọn nǹkan wọ̀nyí fi hàn yín pé ẹ tó nǹkan kan ẹ ń pera yín mẹ́ẹ̀ẹ́dógún kàkà kẹ wá gbọ́ kẹ gbà ẹ kọ̀ láti gbọ́ ẹ kọ̀ láti gbà kí wọ́n á ní tó túkù dábàá ṣe fún yín ẹ dákun olórí ibú ní sà. ọlọ́ọ̀ni gbogbo àwọn àmì wa la fi hàn ọ́ ṣùgbọ́n ó pè nírọ́ ó sì kọ̀ ẹ wá gbọ́ rádaràda tí ń sọ náà mo sì ní kẹ́ máa kíyèsí tẹ́ bá wo ìtàn ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láàrin anabi musa àti anabi harun aleyhi masalatu salam lápá kan àti fìràwùnà olórí ibú ńlá lápá kejì tẹ́ bá ń kíyèsí dáadáa tẹ́ ń gbé sórí ìgbésí ayé yorùbá àti báwọn yorùbá yìí ṣe fẹ́ tẹ̀lé ẹ̀sìn òdodo tá máa ń yapa sí ẹ̀rí pé wọ́n jọra dúpọ̀ púpọ̀ wọ́n jọra gan ẹgbọ́n tí fìràwọn náà tún sọ bí ọlọ́ni qala aj'tana litukhrijana min ardina bisihrika ya Musa ṣé ìwọ Musa ṣé àwa bá wa láti lé wa kó ń lu wa pẹ̀lú dán rẹ ni àbẹ́ ẹ̀rí kókò ìdánilé ọ̀gá àwọn Yorùbá ìwà ń pèpè lọ sí di ẹ̀sìn òdodo òfin yé wọn pé gbogbo etí ẹ̀ ń ṣe sára rẹ̀ fún gbogbo ẹni tó bá láfojúsùn àti wàlẹ̀ jẹ́nà gbogbo etí ẹ̀ ń ṣe sára rẹ̀ sẹ́ni tí bá ń bẹ̀rù àti wọná ẹ máa gbọ́ àwọn ẹni tó bá jẹ́ àwọn mùsùlùmí ló kọ́ ọ́n tó pé òdodo dẹ́yìn pépè lọ sídìí rẹ̀ àwọn jìnnà sí púpọ̀ àwọn ò sì ṣetán láti tẹ̀lé rárá nítorí àbòsí àti gbéraga tá a wí mu àwọn wa máa lọ lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú ọba àbí baálẹ̀ àbí ibà agbọn abi tí wọ́n wà láti lọ sọ pé ẹ má wo àwọn akíní yìí ràn o nítorí pé wọ́n fọ́ọ̀dù máa yín lórí o bàbá wọ́n fọ́ ìlú yín lórí bàbá ẹgbọ́n tí fìrà ọ̀dà náà sọ ó ní ṣé ọwọ́ bá wa ni láti lé wa kú olùwà pẹ̀lú dán rẹ ìwọ Musa kí á ní Yorùbá náà máa sì lọ́pọ̀ lùmọ̀ yín lórí mi tó lọ́ba náà bá ránṣẹ́ pé kí ni tí wọ́n lọ sọ wá ní à ń pèpè lọ sí ìdíkà sí náà lọ nìkan ni ká pa ń bọ́gí bọ̀ pé ká pa tì ká mọ̀ pọ́ lọ́wọ́ bá nìkan òun náà lọ́ba tá a gbọ́dọ̀ ẹni bá ti ń sin nǹkan mí tó yàtọ̀ sí ọlọ́ kò ti sẹ̀bọ̀ sọ́lọ̀ bẹ́ẹ̀ bá kú sórí bẹ́ẹ̀ péré à ọ̀nà àti wọn náà nù pé sórí ó fìlù tèmi lẹ̀ kí n lè dẹ́jú lẹ̀ kọ́ bá mi lórí tó yí ọ so bẹ́ẹ̀ ni ayé ìsìn náà rí exactly sunna fìràwọ̀nà. torí ẹ àwọn òní sọ kó dodo tó ń sọ àmọ́ sọ̀rọ̀ lọ ètò ń pè wá lọ síbi rẹ̀ àmọ́ sódodo àwa náà sì fẹ́ darapọ̀ mẹ́ni tí yóò sòdodo àwọn lèmáàmù àtàwọn àfáà tí wọ́n wà nílùú táwọn ọ̀fẹ́ tẹ̀lẹ́sìn òdodo torí àríjẹ nírọ̀ làwọn àríjẹ lékè làwọn àríjẹ ní káfẹ́sìn jẹ́ làwọn ẹ̀yin wá ń sọ pé kí wọ́n yé parọ́ ẹni kí yé ṣèké ẹni kí wọ́n yé bẹ́sìn jẹ́ àwọn tí wàá ronú lọ síbi pé tí n tó ń wí yìí bá gbilẹ̀ àti rí jẹ yóò ṣòro fáwọn àti rí náà ò ní rọrùn fáwọn torí ẹ̀ kó tó wá di wípé ó fà wọn sóúnjẹ ọ̀sán àwọn gbọ́dọ̀ gbìyànjú láti fi ọ sóúnjẹ àárọ̀ òrùkọ àárọ̀ ní máa síwájú ọ̀sán lóyún so àwọn fi wọn sóúnjẹ àárọ̀ kí wò tó fa àwọn sóúnjẹ ọ̀sán wọn àti ọmọ alẹbi àpòpọ gbogbo bí kíbi ọ̀rọ̀ rẹ̀ wọn máa sọ àkókò máa ru eléyìí onìkan náà kọ́kọ́ kí ó ní gbogbo ẹ náà ní í dá gbogbo ẹ ní í dá ó ti sọ ọmọ dọ̀tá bàbá ó sọ bàbá dọ̀tá ọmọ ìyàwó gan púpọ̀ gbọ́rọ̀ sí ọkọ lẹ́nu má gbogbo nǹkan àbí ẹ̀kọ́ ni so láti bẹ̀ yẹ ó gbé lọ títí fọdà bàbá sẹ́ni káwọn èèyàn máa dọ̀bálẹ̀ mọ́ àdọ̀bálẹ̀ ó ti ní dọ̀bálẹ̀ òtún dá <laughs> so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lẹ́rìí tí ọgbà ìṣẹ̀lẹ̀ torí pé àfojúsùn tiwọn òun náà ní pé bóò la ṣe lè ṣe táàfin lé ọkọ nǹkan tí fìrà ọ̀nà náà fẹ́ àchíìmù tó fi dá sórí pé ọ̀fẹ́ lé wa ń lo àbí pẹ̀lú dàn rẹ̀ onífẹ́lẹ́ láti yẹn nàkàbẹ́sẹ̀ rẹ̀ mẹ́tìlẹ̀ abúra irú dantí ẹ̀yún náà la mú wa torí pé irin ló máa ń jẹ́ irin ọlọ́ pákó òsì tó lè jẹ́ kí irin ọlọ́ bátìrì yìí ti pákó òsì tó máa ń jẹ́ kí irin ọlọ́ irin olú máa ń jẹ́ kí irin ọlọ́ bó tilẹ̀ jẹ́ pé tilẹ̀ jẹ́ báwọn ni wọ́n rò wípé idán nàbì Musa ń pa làwọn ti wá wò pé ǹjẹ́ àwọn fi lè pa lẹ́nu mọ́ fẹ́m táwọn sì fi lè lé kúrò nílùú tí ò ní sẹ́ korípa tí ò ní sẹ́ tí ò torípa kan ò ní sẹ́ kù fún mọ́ òun náà ní káwọn kó àwọn òkú idán wá tí ó da lágara so náà ní níbòmíì àwọn lè máa wo igbe gbogbo ń tọ́ ń sọ tí ò yí ọ àwọn ọ̀gbẹ́ni tí ó là yí ọ wá ṣe àkọ́rọ̀ ni wọ́n sọ àlàyé ni wọ́n ṣe ẹ̀rí ni wọ́n mú wa àmẹ́ni tí ó là yí ọ pé a lè gbóhùn síra wọ́n mẹ́ni tí ó là yí ọ wá tí ó sọ fún ọ pé a lè ṣe yẹn wò wọ́n mẹ́ni tí ó là yí ọ wá pé ń bẹ́ẹ̀ nú àwọn èèyàn tó máa ń tọ́ pamọ́ yàtọ̀ So àwọn rò pé àwọn ń ṣe kankan ní tí wọn ní mọ̀ pé òfúùtù fẹ́ẹ̀tẹ̀ gbogbo bó ti lè wù kókùn yín yẹn oyè tó àlòkù ọbẹ̀ lásán iná ni wọ́n fi gbé dànù àwọn rò pé gánà nàbì Musa ń pa wọ́n tún wá ń búra falana ti ẹnìkanbi sahara mẹtìlẹ abúra pé idán arú idán tiẹ̀ yìí òun náà láàmú wa torí irin ló lè jẹ́ kí irin ọ lọ rétí wa. فاجعل بيننا وبينك موعدا دايبا لا wa àti wọn kádàgbà sí ibi tí wọn ti máa ń mọ àbí èèyàn lóòótọ́ àbí olóòótọ́ ojú àgbàgàdé ni ìgbà tí èèyàn ń sọ fún ọ pé a pè ọ níjà a pè ọ níjà kò tí ì lé bí dájọ́ sùn tí wọn gbórí òdodo lọ wà agbèọ́ níjà kò ní bọ̀ lẹ́rù kájájọ́ sí kò ní mìọ́ àwọn nínú gbàgbọ́ àwọn tí ò sí lórí òdodo àwọn máa ń wò pé tí wọ́n bá ti sọ pé àwọn pè ọ́ níjà ẹ wá fọjọ́ sí kọ́jọ́ tó pé ó ti sáfò lù nítorí pé ìwọ náà ti mà dájú sáká pé ntó ń àwọn èèyàn yìí dájọ́ síjọ́ pàdé dáfàgàgbàgà ntí wọ́n kó wa agbára rẹ lè má kà ìdáhùn sì fẹ́ tí wọ́n fẹ́ rí látara kẹjọ wọ̀yá àjà táwọn bá ti rí i ṣe kó tó dìjà ó pẹ́ àwọn ẹ̀ka adájọ́ ọjà pé ọ̀túnla mẹ́wàá yìí wọ́n ti wá sákò olù lọ́tùnlá mẹ́ta ta ló borí àwọn ti borí ó ti mọ̀ pé <laughs> wọ́n bí ọjà ọjọ́ tó tẹnu òjò ẹ̀sìn rẹ lóṣù jọjọ́ ọ̀rọ̀ ó ti wá sákò tó di jọjọ́ ọ̀rọ̀ àwọn àmà mi ṣàpèjúwe fáwọn èèyàn mi kẹ ẹni tó lòun fẹ́ dánrú ẹ̀wò lọ́jọ́ sí abẹ́yẹn ọ̀rẹ́ díẹ̀ <laughs> ọ̀tẹ́ni so torí di ìtàwọn fẹ́ achieve nìyẹn wọ́n kọ́kọ́ fẹ́ kọ́ láyà jẹ wọ́n á sọ fún anabi musa pé ìwọ gan ni kò fa ọjọ́ kalẹ̀ torí àwa ń tiwa ó dola wa ẹrù òsìsì tí máa bodò ẹni tí ó wodò lẹ́rù máa bà lẹ́rù lọ́kùlẹ́fòhò náà sórí àdéhùn bá mú àwọn oníyẹ̀ o onídọ́jọ́ náà ká pé actually agbàgbé ni. ó ṣe ti rán alẹ́ láà àníyẹ wàlẹ́ ẹ̀ńtà ìwọ náà sì gbọdọ̀ yẹ iná làbí níwọ̀n ní kọ́ dájọ́ nítorí pé tó bá pé wọ́n lọ dájọ́ ò ní yẹ tó o lè sọ pọ́tàkù àjẹ́ńdà rẹ̀ kan wọ́n ní àyà burúkú bẹ́ẹ̀ ni gbogbo kẹfẹ́rí àti gbogbo bá bẹ́ẹ̀ ni gbogbo mídíà wọ́n máa ti àyà ni lórí àti wọjà á ná àwọn oníyẹ wọn náà sì níyẹ. àyè táwọn á ń fẹ́ ká fi ìpàdé sí yìí báyìí òun náà ni àyè tó ṣe é pé kò ní fi sọ́dọ̀ wa kò ní fi sọ́dọ̀ wa náà magana soa yọjà ètò neutral àní ìdèyàn kan fẹ́ bá mi fi kún lóko lórí nǹkan kan wọn á ní kọ́ máa bọ̀ alimadina alimadina bá wọn bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ wí ní mi àwọn ọmọ dàbò ni wọ́n lù wọ́n fẹ́ pa <laughs> so tọ́jà bá ti nílé o láwọ̀ á sì lọ lé rẹ̀ débi náà bá fẹ́ tọ́ jàkájì ó ti tẹ́tí sáwọn ọmọ pé à eléyìí ó dojú ti wà àbí òye wa ẹ̀yin náà ni àwọn ará àti ṣe jẹ́ ìmáa ṣe nù ẹnìkan ń sọ fún ọ pé ń tọ́ ń sọ òṣèdédé kílẹ̀ rí ń tọ́sọ kílẹ̀ rí ọ́ ni ọ́ wà wa ni àtọ́ba bá yín lé àbí ilé ẹ̀kọ́ yín ó dájú pé wọ́n lè fọ́ bàlàfíà rẹ̀ wọ́n lè fọ́ bàlàfíà rẹ̀ torí ayé tí ò ní fi sọ́dọ̀ wa tí ò ní fi sọ́dọ̀ wọ náà tí ò ní sí àbòsí níbẹ̀ ìníkẹ́ ẹ̀jẹ̀ ká fi sí i. tán qala maw'idukum yawm ó ní ọjọ́ sọ iná lọ́jọ́ tá a dá ọjọ́ tá a dá fún yín ọjọ́ sọ ni ọjọ́ sọ lọ́jọ́ ọdún ọjọ́ ọdún sódà ni gbogbo èèyàn ó dilẹ̀ onísinu pé àmọ́ ah, ah, pé ọ̀wà yìí ó kó làwa wà àmọ́ ah, pé ọ̀wà yìí ọjà làwa wà ẹ̀ ti sọ fún wa mọ́dálẹ̀ ọjọ́ ọdún ní kíkẹ́ ẹ̀jẹ̀ kọjá. وأن يحشر الناس ضحى كيف كانوا يجوا lọ́jọ́ tá a wí lásìkò dákọ̀ mọ́ torí ká lè lásìkò dáadáa èsì pé ní ẹ̀yìn asùrì èsì lẹ́yìn mọ́bìrì ẹ̀kítà ń bá ń bá lọ bẹ́ẹ̀ ilẹ̀ òní tètè sùn sọ á sì lè la ẹni tí ò yẹ kálukú alè láàyè tó bá gbálẹ la fi sí ọ̀pọ̀lọpọ̀ onírin ti lọ àwọn èèyàn tó bá kàn wá tòsí tí wọ́n gbé àtùpà lọ́wọ́ náà ké yé kí ló ṣẹlẹ̀ kí ló dé bàbá lábẹ́ àmọ́ oníjẹ pariwo nì àmọ́ ọ̀sán kò bùkátà kò bùkátà àtùpà àtùpà tọ́lọ̀ ti sọ̀rọ̀ ńsẹ́mọ̀ ó ti tó ẹwà nàbì Musa alayhi salam lẹ́yìn bá rò pé ẹ fẹ́ pè mí níjà ẹ rí i pé látàárọ ọ̀rọ̀ tánàbí musa ti sọ yìí tó bá fi wọn gbọn ni àti gbanu ló ti yẹ kó wọn sọ pé kò sí dìbẹ́tì yẹn mọ́ à nídìí ẹ̀ mọ́ torí ẹni tó sọ fún yín pé ìpàdé yẹn ọjọ́ ọdún ní ọ̀jẹ̀ káàtì ti bẹ̀rẹ̀ látàárọ lásìkò òdùhà sẹ́yìn kẹ́ni tó ní ká bẹ̀rẹ̀ látàárọ̀ ó mí ní business àti bẹ́ẹ̀ ló fi ẹgbẹ́ yìí náà ti máa gbé káì bàbá fẹ́ ìtìjú bàbá fẹ́ ìtìjú láti fẹ́ ṣubú dànù àfi ká má gbà ká má jẹ kẹyìn kọ ká má jẹ kí etí kan lókoyún ká má jẹ kọ wáyé eŋti ọmọ ẹ̀dá ń rò nípa rẹ̀ kìí ṣe dandan kọjá pé bẹ́ẹ̀ náà lórí àbájọ́ ń dá nípa ọ̀rọ̀ rẹ̀ èsì dandan kápẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ rẹ rí lọ́dọ̀ lọ àti ní pàápàá rẹ ṣùṣùgbọ́n mi èèyàn torí ìkórira torí àìfẹ́ òdodo oríṣiríṣi wíláàt ni wọ́n máa ṣe fún ìṣe ìwà àtọ̀rọ̀ rẹ̀ wọ́n máa yé yìkúyè ntọ́ gbàlérò wọ́n ní lọ gbàlérò ntọ́ sọlọ́rọ̀ wọ́n ní lọ sọlọ́rọ̀ àìmọye rọ wọn máa pamọ́ nítorí pé àwọn ti wọ́n ti síwájú kórìíra rẹ̀ wọ́n wá fẹ́ ta ìkórìíra yẹn fún gbogbo èèyàn yòókù tí ò tí ì kórìíra rẹ̀ ìdí pé a fẹ́ fagagbága pẹ̀lú wọn Musa òun náà ni pé ọ̀ ń ta wá lẹ́nu ooru rẹ̀ mú wa ọ̀fẹ́ jẹ́ káwọn èèyàn lákàtí tọ́pọ̀ fún wa má. látàrí idán tó mú wa wọn náà lọ sọ pọ̀pọ̀ alẹ̀ tó dejò tó dojú kọ wa ìjòyè aráàlú ló sojú wọn tìjú ńlá ni fún wa àdá pera lọ́lọ́ kẹ́ni tún adé kọ́ lọ́lọ́ òdodo míì wà tí èé sà wa ó sì tún wa láti fi hàn wá pé àní tó ń wí bó ti ṣe rí nánu so àfi káwọn náà dojú tì ọ ó yẹ ká dojú tì ọ ìtìjú tó sì yẹ ká dàlú ọ yìí kò yẹ ká ṣe nínú yàrá ó yẹ kó sojú gbogbo ayé ìdí táwọn náà fi gbà nù ṣé ní táwọn fi Musa sọ nípa ayé àbí nípa ọjọ́ àtàkókò ọlọ́jọ́ ọdún àwọn èèyàn wà lárọ̀ọ́wọ́tó àkókò dákọ̀ mu ẹnìkan ò ní kó orún kàn wọn lè wá láti wá wò ó ó túmọ̀ sí pé àwọn fíráhùn náà mẹsẹ̀ jẹ́ kèfèrí wọn lọ́jọ́ ọdún gbà anabi musa aleyhi salam ó fi ìfagagbága sọ́jọ́ ọdún tiwọn kì í sọ́jọ́ ọdún tàwọn anabi musa nítorí tó bá yẹ kọjọ ọdún tànàbì musa àti ti fíráhùn náà kí wọn á nìtúmọ̀ pípé tànàbì musa ń pè fíráhùn so ọjọ́ ọdún ti yín kí ẹ máa ṣe lórí làkúndínù kan wálé ẹ̀dín ẹ wá jẹ́ káwọn èèyàn yín ó péjọ lásìkò dákọ̀ mọ́ nítorí pé gbogbo ẹni tó bá fẹ́ pèpè lọ síbi ẹ̀sìn ọlọ́ọ̀ níbi tí wọ́n máa ti ń ta lẹ́nu tí wọ́n fẹ́ gbọ́rọ̀ rẹ̀ kí ìfagagbága yẹn wáyé ó tún máa ń ṣàǹfààní ṣùgbọ́n ẹni tó fẹ́ bá yín ṣèfagagbága ìtì máa fẹ́ wù àwọn ni kí àyè sí kọ́ ha kọjá ibi pamọ́ tí ò ní hàn sáwọn èèyàn nítorí kọ́mọ̀ lọ jẹ́ pé àwọn ni wọ́n mú àyè wọn fi balẹ̀ sáwọn èèyàn kó fi wá sọ pé àwọn ti rí ibi tó dodo wà sójú ọ̀wà ti àwọn ẹ̀yin tẹ̀sí wa lórí òdodo mọ̀ pé bàbá gbogbo wọn pátá náà lẹ́fẹ̀ẹ́ yìí wọn wálẹ̀ ẹ̀yin ọ̀fẹ́ bíi ká pé stadium ni kò ti wáyé kìí ṣe ní kọ̀rọ̀ nítorí gbòdòdó tẹ̀yìn gbé lọ́wọ́ tó bá wáyé stadium èèyàn tí ó wà á bí ọ̀pọ̀ tó dodo ń bá wá hàn ẹni tí ó gbòdodo yọ pọ̀ dùkọ́ jẹ́ pé ibi tí àyò ti ní gbà àwọn èèyàn ẹ ti kéde kalẹ̀ tàbí àwọn èèyàn pé lọ́jọ́ ọdún o lọ́jọ́ ọdún ìfagagbága kan wáyé o àfẹ́kẹ́nìkan kan gbẹ̀yìn o abẹ́ dójú ti òkú ìdẹ́sí ń pera rẹ̀ ní ìrántí ọlọ ní nǹkan ọba àti kò yí ìdán yóò bá yí ẹ̀yìn padà yóò borí òkú ìdán torí ẹ̀ báyìí ni ànábì Musa lọ́lọ́ ẹlẹ́dàá wa ti kọ́ máa ṣe. ọlọ́run ẹlẹ́dàá wa ọkọ̀ máa sì ilé jẹ́ ibi tá a fẹ́ dúró lónìí a rí ndama ti ṣe jẹ́ pé gbogbo àwọn oníbídíà ọ̀nà àlàyà níní wọn máa ṣe àyà ní lórí ìranù àti régbè wọn nǹkan yẹn máa ń gùn wọn máa ń gbé wọn. náà lẹ́sẹ̀ rí tí wọ́n máa ti wà kù nígbà bí kẹ́nìkan nu wọn kó rí ọ ó ti jẹ́ pé wọ́n ní lè má mú mọ́sálásí wájú mọ́sálásí náà ló jókòó ó sì wà kíbà rẹ yóò tún fọ́n tákàdá pọ̀ introduce rẹ sí chọ́ọ̀chì àwọn bẹ́ẹ̀ ní nǹkan àyà burúkú ọ wà fáwọn kẹfẹ́ bẹ́ẹ̀ náà làwọn bíjà àwọn bídíà bí àwọn ọmọ tí ń ṣe tẹkfìríyà akàlẹ̀ wà ló mọ́ṣáláṣí kọ́ wọ bàtà ọ̀gbìn tí wọ́n á lọ bá bàbá ìmáàmù lọ́jọ́ jùmọ̀ ó sì rà gbẹ́wò bàbá ìmọ̀ gbé kékeré sórí ẹ̀wùrẹ́ tí ń wọlé ìbàdàn já ànámà lọ́wọ́ nígbà tí gbogbo jàmá àyà nínú ti pọ̀ jù tó fi hàn pé gbogbo àwọn kèfèrí jẹ́nẹ̀rálì àti gbogbo àwọn aládàádáalẹ̀ lápapọ̀ wọn wọ́n máa ṣe àyà ni kí ló dé ẹ̀yin tẹ́ wà lórí òdodo tẹ́ wà lórí alukoran àti sunna nabi sallallahu alaihi wasallam kí ló dé tẹ̀yin máa bẹ̀rù kí ló dé tẹ̀yin náà tẹ̀yin lè sọ òdodo ìwọ́tọ̀ yẹ kó kọ́kọ́ síwájú pé èèyàn tẹ̀sìn ọlọ́ nígbà tí wọ́n tó ti sò wọ́n wá ní kẹfìrí wá ń pè kọ́ wá ń ṣe kúfúrú a'udhu billah òtútù wo ni ọmọ títí tẹ̀síìrì mà tó ti wá ti àyà níbà tó fi wá máa jẹ́ pé wọ́n máa sọ̀rọ̀ ohun tí pé sọkúsọ ní sọ wọ́n tó wá mọ̀ òdodo wọ́n wá nílé ṣàlàyé òdodo fáwọn yìí ọmọ abẹ́rù bàbá alágbájá wa ń kálẹ̀ bàbá alágbájá wa ń kálẹ̀ wọ́n á tijú àwọn bàbá àtàwọn àfáàyàn tijú kí àwọn ẹsẹ̀ sọ ṣé wọ́n fẹ́ bú àwọn yẹn ṣé wọ́n kúkú fẹ́ bú àwọn yẹn àlàyé òdodo lọ fẹ́ sí wà táwọn afá àti bàbá wọn yẹn táwọn ọmọ òdodo tí wọn lè sọ tí wọn tún sáǹfààní lára rẹ pé èèyàn sòdodo ni ẹgbọ́n tọ́lọ̀ sọ ni fọ́sdà bí máa tó mọ̀ wà ààrẹ anil mushriki fọ́sdà gbẹ́tẹ́dẹ́ má gbé pamọ́ mọ́ yé jẹ́ káwọn èèyàn gbọ́ tọ́lọ̀ máa ń gbénu ẹ̀ káwọn èèyàn onímọ̀ òdodo máa sọ jáde àtẹnjọ́ tẹ̀lé àtẹnjọ́ òní tẹ̀lé lára pọ̀ sọ jáde iná ni ó ti hàn torí rẹ̀ ẹ ti kúnú tó bá wọn ẹ máa ṣàlàyé ẹ̀sìn ọlọ́run fáwọn èèyàn ẹ má bu ẹnìkan ẹ sì má dá para sẹ́nìkan àlàyé ẹ̀sìn òdodo tẹ́ ẹ máa jẹ́ wọ́n gbọ́ ibẹ̀ láti mà pé wọ́n gbọ́ wọ́n gbà àbí wọ́n gbọ́ wọ́n ti tẹ̀lé torí pé ọlọ́run ọ̀pọ̀ àkọọ́lẹ̀ pé gbogbo èèyàn ni ó sórí ibú látara pé wọ́n ń pèpè àwọn tí ó sórí rẹ̀ wọ́n máa jáde wọ́n máa tẹ̀lé dáadáa rẹ̀ kọ́lọ̀ kọjá káwọn ìjọ máa tẹ̀lé dáadáa pọ̀ láwùjọ wa ọlọ́run ẹlẹ́dàá kó sàwa náà ló lórí rẹ̀ wọ́n máa tẹ̀sí wa ló lórí ibú subhanakallah wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.